أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí àwọn barista tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìrọ̀lẹ́ yìí ìdíwọ́ kò jẹ́ kí wọ́n lè wá ọmọ tí ó gbánú ọlọ́run kúkún lálàáfíà àlàáfíà tí ò ní kú àìsàn lẹ́yìn gbogbo àwa tí àlàáfíà ọlọ́run kún fún àlàáfíà àwa tá a ní ọlọ́mọ fi àdánwò tí ó ju agbára wa lọ́lọ́mọ fi k Uh, so I'll continue lórí ibi tí a ti dúró lánàá nínú tíra Umdatul Ahkam ti afá Abdulgani al-Maqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí. A ó dúdé lórí hadisi Abdullahi ibn Abbas. Qala جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أمي ماتت وعليها صوم شهر أفأقضيها أفأقضيه عليها عنها قال لو كان على أمك دين أكنت قاضية عنها قال نعم قال فدين الله أحق أن يقضى وفي رواية جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أمي ماتت وعليها صوم نذر أفأصوم عنها قال أفرأيت لو كان على أمك دين فقضيته أكان يؤدي ذلك عنها قالت نعم قال فصومي عنها فصومي عن أمك عن أمك حديث عبد الله بن عباس الله باكيو يونسي وني جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أراكني كواسي ودعا النبي صلى الله عليه وسلم فقال لو أصبعك يا رسول الله وجسي لهم إن أمي ماتت وعليها صوم شهر màmá mi ó ṣaláìsí ààwẹ̀ oṣù kan ló sì ń bẹ lọ́rùn rẹ̀ afa àbíhì àǹhà ṣé mo lè san ààwẹ̀ náà fún màmá tó kú qala Ànábì sallallahu alaihi wasallam sọ pé law kana ala ummiki daynun tó bá ṣe pé gbèsè ni màmá rẹ̀ jẹ bàbá rẹ̀ jẹ akunta qadiyah qadiyatun anha ṣé wàá san gbèsè náà fún qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala fadaynullahi ahaqqu an yuqda torí ìdí èyí gbèsè ọlọ́run ló fi tọ́jú ká san nínú riwaya mi níbi ó ní arákùnrin kan ló wá níbi riwaya mi ó ní ja'at imra'atun ila nabi sallallahu alaihi wasallam arábìnrin kan wá lọ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam faqalat ó sọ pé ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run inna ummi matat màmá mi sàláìsì wà aléhà sọ́wọ́mù nagrin àwẹ̀ ìlérí ọmọbẹ lọ́rùn rẹ̀ afa asúmù anha sí mo lè gbà àwẹ̀ náà fún qala anẹ́bìsà sallam sọ wípé afara aiti law kana ala ummuki daynun faqadaytihi kí ni tó rí tó bá pé gbèsè ni ó ń bẹ lọ́rùn màmá rẹ̀ lọ́wọ́ bá san gbèsè náà akana yuaddi dhalika anha sílẹ̀ ó ti rọ́pò gbèsè rẹ̀ arábìnrin náà ní bẹ́ẹ̀ ni anẹ́bìsà sallam sọ pé fasumi an gbáwẹ̀ fún màmá rẹ̀ so hadithi Ah, àwọn riwayat tó wá lórí àdísì yìí rọra àwọn ìyàtọ̀ kéékèèké wọn bẹ́nu wọn alákọ̀ọ́kọ́ níbi tí èyí tí fa múwá ó ní àwẹ̀ oṣù kan ní bẹ lọ́rùn ìyá àrùn arákùnrin tó wá ẹlẹ́ẹ̀kejì àtọ̀dọ̀ Ibn Abbas náà ni ó ní arábìnrin kan ló wá ààwẹ̀ tí sì ń bẹ lọ́rùn mọ̀mẹ́ ààwẹ̀ ìlérí ni bákanáà wà nù ríwáyà mi lọ́tọ̀dọ̀ ibn abbas tó sọ wípé annasa'ada ibn ubad al-ansari istafta nabiya sallallahu alaihi wasallam fi nadhrin ní ọ̀hún wọn dárúkọ arákùnrin náà bet níbi wọ́n dárúkọ ta ni arákùnrin ọ̀hún tó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé o ní Sa'ad ọmọ Ubada al-Ansari sàábí annabi sallallahu alaihi wasallam ó wá sí fàtàwà lọ́dọ̀ annabi sallallahu pé nípa ìlérí kánà ala ummihi tí ń bẹ lórí mamẹ́ fatuwufiyat qabla an taqdiya ó wá kú síwájú kó tó pé ìlérí náà fa'aftahu an yaqdiyahu anha anẹ́bìsà sálàmà fún ní ìdáhùn pé kọ́ lọ san àwẹ̀ náà fún màmá rẹ̀ fàkẹ́ẹ̀nẹ̀t sunnatan ba'd lélẹ̀ bá di súnnà lẹ́yìn ìgbà náà ẹni pé ẹnikẹ́ni tó bá ṣèlérí wípé wọn gba àwẹ̀ tí ò lè gba àwẹ̀ ọ̀hún so ó di dandan kí àwọn wọ̀lí rẹ̀ kún ọsán nínú riwaya mi láti ọ̀dọ̀ ibn abbas bákanáà annamra'atan bin juhainatin ipe arábìnrin kan ló wá láti ìlú tó ń pè ní juhaina ja'at ila nabiyyi sallallahu alaihi wasallam ó wá sọ́dọ̀ anabi sallam faqalat ó wá sọ pé inna ummi nadharat an tahujja màmá mi ó ṣèlérí kún wọn ṣe hajj falam tahujj ṣùgbọ́n kò hajj náà ṣe hatta matat títí ó fi kú afàáhùjú àníhá tí mo lè sí bá sí hajji náà kọ́ọ̀lẹ̀ náà anẹ́bìsà sálà níbẹ̀ ni hujji àníhá bá mamá rẹ̀ sí hajji ohun afọ̀rọ̀ aiti laukana ala ummuki dainun akunti kọ́biyata kí ni torí tó bá pẹ́ gbèsè lọ́mbẹ̀ lọ́rùn mamá rẹ̀ sí wàásán ká pé àdéhùn tá a ṣe fún bákanáà àdísì irú eléyìí ó tún wá nínú sahihu muslim láti ọ̀dọ̀ abdullahi ibn buraida láti ọ̀dọ̀ bàbẹ́ qala ó sọ pé bayna ana jalisun inda rasulillahi sallallahu alaihi wasallam nígbàtí mo sallallahu alaihi wasallam فقالت إني تصدقت على أمي بجارية وإنها ماتت مبن ممامي ni ọmọbìnrin ẹrú ẹrúbìnrin mo bùn wa innaha matat ṣùgbọ́n màmá mi ti wá kú báyìí faqal sallallahu alaihi wasallam anabisa sallam wa sọ pé wajaba ajruki wa raddaha alayki almirath wípé ẹ̀bùn tó bùn rẹ ó ti dandan ọlọ́run fún ọ ní ládàá rẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn náà tó ó ti padà wá sọ́dọ̀ rẹ nípò ogun ogun bùn rẹ ni ṣùgbọ́n ẹrú náà ti wá padà sọ́dọ̀ ogun jíjẹ arábìnrin ẹbá tó sọ pé ya Rasulullah innahu na ala alayha sawmu shahri ìwọ òjísí ọlọ́run mi oṣù kan bẹ lọ́rùn ẹ̀ afa asumu anha ṣé kí n bá gbàwẹ̀ náà anẹ́bìsà sallam ni sumi anha bá màmá rẹ̀ gbàwẹ̀ qalat innaha lam tahuj qattun màmá mi ò tí ṣe hajji tẹ́lẹ̀ rí afa hujju anha ṣé ma bá ṣe hajji náà qala hujji anha anẹ́bìsà sallam ni ṣe hajji fún màmá rẹ̀ so àwọn afá ni ohun tó hàn nínú àwọn rìwáyàtì wípé ìbéèrè náà ó wá lórí ààwẹ̀ ìlérí ni ààwẹ̀ náà ààwẹ̀ ìlérí ni torí pé Sa'd ibn Ubadah ó ní màmá òun ó lọ lórí omi èyí ni pọ́wọ́pọ̀ ojú omi ó wá bẹ̀ lọ́n pé tí ọlọ́run bá lè gbà fóun tóun bá sọ láyọ̀ wọ́n gbà wọ oṣù kan kọ̀ wá rí àwẹ̀ náà gbà títí ó fi kú so ìdínú tó jẹ́ pé àwọn apákanú àwọn afá wọn ní wo pé adíìfì ìṣẹ̀lẹ̀ kan ni bó bá ti ẹ̀mọ́ jẹ́ ìṣẹ̀lẹ̀ tó pọ̀ kò ju méjì lọ ọ̀kan akùnrin ọ̀kan obìnrin but ọkùnrin tó béèrè yẹn wọ́n wọ́n pé o ní Saad ibn Ubadah obìnrin tó béèrè wọ́n ni bọ́yá ẹbí ẹ̀ àbí àbúrò lọ́jẹ́ sí Sa'd ibn Ubadah bet obìnrin tó wá ló wá láti Juhaina Sa'd ibn Ubadah kò wá láti Juhaina so ele ni ọ̀pọ̀lọpọ̀ afáwọn wò pé bọ́yá ọ̀rọ̀ ah, ààwẹ̀ tí wọ́n béèrè ń bí wọ́n béèrè lórí nadhru ni èyí ni pé ìlérí eléyìí sì yàtọ̀ sí àwẹ̀ Ramadan torí pé àwẹ̀ Ramadan ọlọ́run ló ṣe lọ́rùn èèyàn fún yàn lórí èèyàn ṣùgbọ́n àwẹ̀ lérí èèyàn lè yẹ́ so lọ́rùn èèyàn fún rẹ̀ so èyí tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn fún yàn tí ò bá rí gbà lórí pé bọ́yá ó dìrí kan bẹ tí ò jẹ́ orí gbà tó bá ilé kú kò sí nkankan lọ́rùn ẹ̀ èyí tọ́lọ́ ń ṣe lọ́rùn èèyàn fún tí ó bá gbà lórí pé ó fi ṣeré ni èèyàn kankan máa máa kọ̀ gba àwẹ̀ lásán kódà bó gbígbọ ọmọ wọn lè bá gbàwẹ̀ náà bí kéyìn wọn máa máa fi rún lẹ̀ ni bó kí wọn òun gan fúnra rẹ̀ ọlọ́run ní nǹkan sí pẹ̀lú òun náà lópin ìgbà tó bá pé àsìkò òun náà bá ti lọ bẹ́ẹ̀ ni ó fi àwẹ́lẹ̀ tí ó gbà tọ́kàn máa pọ́ wọn ọgbà àwẹ̀ tọ́ bá kú bó bígbọ́ ọmọ wọn à lè bá gbàwẹ̀ ọ̀hún ṣùgbọ́n ẹni tí ó ní údìrí tó fàwẹ́lẹ̀ tí oṣù tí tó lè gbàwẹ̀ ọ̀hún wá dé nínú údìrí náà lọ́wà tó fi kú kò sí nǹkankan lọ́rùn ẹ̀ ẹni tó ní udhuri nínú Ramadan tó wá di pé udhuri yẹn lọ kọ̀ wá tí ìgbàwẹ̀ náà ó wà lẹ́nu pé yọ́ gbà yọ́ gbà títí ó fi kú àwọn àfáà ní àwọn tẹ́jẹ́ bí ọmẹ àbí ẹbí ẹ̀ wọ́n bá gbà gẹ́gẹ́ bá ti kàlánà àwọn kan ní wọ́n ṣe ìtọ́ àmì fún mo rò wa torí pé ó pólúsìírísì bet ẹni ó ṣe ìlérí wípé òun ọgbà àwẹ̀ àwọn ẹbí ẹ̀ wọ́n bá gbà tó kú tó bá jẹ́ bí for example ọgbọ̀n ni tó bá bí márùn wọ́n lè pín wọ́n lè pín wọ́n bá gbà kún pín láàrin ara wọn ṣùgbọ́n ibi tí problem wà ní pé tó bá jẹ́ pé kàfàrà ní ń kọ́ kàfàrà sì ni a ní mutatabi'in ẹni pé oṣù méjì lera àbí kàfàrà míì tí ó ti ẹ̀tọ́ bẹ̀ ṣé wọ́n lè pín ibi ni àwọn afá ti ṣe ìyapa ẹnu torí pé ọlọ́n ní mutatabi'in ẹni pé yóò máa tẹ̀lera wọn tá a for ẹni ẹni yóò ṣe kàfàrà 60 àwẹ̀ tá pín ní 2020 láàrin wa a jẹ́ pé 60 kọlá ṣe mútàtàbíà so ebi tún ni ìyapa ẹnu ti wá láti ọ̀dọ̀ àwọn àfá àwọn kan ní òsàbúrú nẹ̀ wọ́n lè pín láàrin wọn kọ́ ọba àgbà àwọn kan ní àyàfi kí àgbà nínú àwọn ọmọ yẹn kó gba 60 mútàtàbíà torí pé ẹni ìjìyà ni ẹni ọgbà àwẹ̀ 60 mútẹ̀tàbíà wàhálà tí ó rí kọ̀dàbí ẹni apín 2020 láàrin wa so ilé ń báyìí bákanáà ìyapa tí ń bẹ lọ́dọ̀ àwọn àfá níbi sísan Ramadan lórí ẹni tí ó ní agbára àti san kò san títí ó fi kú wọ́n ní amma qada'u an-nadhr falhadisu sarihun fi sísan àwẹ̀ lérí hadith wá lórí ẹ̀ tí ó sí tàbí ṣùgbọ́n lórí ẹ̀ ẹnikẹ́ni tó bá ṣe lérí wípé wọn gbà àwẹ̀ tí ó gbà àwọn ẹbí ẹ̀ wọ́n bá gbà amma man mata wa lam min qada'i fala shay'a alayhi ṣùgbọ́n ni ó kú tí ó kò ní agbára àti gba àwẹ̀ náà èyí ni pé Ramadan kò sáburú lórí gẹ́gẹ́ bí a ti sọ síwájú wa man mata wa alayhi it'am badal as-siyam ut'ima anhu ẹni ó kú táwẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tí è sì pé ó fi ráre kò fẹ́ san kò fẹ́ san kò rí ààyè àti san ni bóyá ó fi rí nǹkan sí méjì ò jẹ́ kó lè san wọ́n ní àwọn ẹbí ẹ̀ wọ́n ṣe ìtààm fún un àbí kí wọ́n bá gba àwẹ̀ méjèèjì náà ni àwọn àfáàwí bákan náà nínú àdífì wọ́n ní pé ẹ̀rí ń bẹ lórí ṣíṣe kìyàs kìyàs ó wà nù masdaru tashri ti al-islami ẹni pé source tí a fi ń sẹ̀rí nínú islam lẹ́yìn al-qur'an àti sunna àti ijma' àwọn àfáà ní kìyàsí wà nínú wọn èyí ni pé ká fi ìdájọ́ mas'ala kan tí ń bẹ ká fi wé mas'ala kan tí ò sí ká wá fún nídájọ́ ilé ìkáfẹ́lé torí pé wọ́n ní wọ́n ní ṣe pọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ó láti jẹ́ pé funfun lélé funfun lélé náà gíga lélé náà a gbọ́dọ̀ ṣe kìyàsí èèyàn kúkúrú pẹ̀lú èèyàn dúdú torí pásá ìsìsẹ́ ń bẹ̀ so ibi tí wàhálà ti ń bẹ̀ náà nìyẹn ṣùgbọ́n bí anẹ́bìsà sallallahu alaihi wasallam ó fi àwẹ̀ nadhru ó fi wé gbèsè èyí pé anẹ́bìsà sallam ṣe kìyàsù gbèsè lórí ìdájọ́ àwẹ̀ tí èèyàn ṣe so ẹni ó bá jẹ gbèsè òun lè san ẹlòmí lè bà san kódà ẹni tí ó mọ́rí gan lè san yàtọ̀ sáwọn ẹbí ẹ̀ tó bá sì ti san ó sì gbèsè náà mọ́nù lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ àwẹ̀ nẹ́dùrù ìlérí ẹnikẹ́ni lè bá san gbogbo ẹni tó bá sì ti bá san àwẹ̀ náà ti bọ́ lọ́rùn rẹ̀ nìyẹn náà ah, ó di dandan kí a wo bó ní a ṣe máa ṣe kìyàs torí pé nínú àṣìṣe tí àwọn àfáà míì tí wọ́n ṣe ni wọ́n ṣe tán fi ní ẹni tí mú sìgá ó lè kọntínú àti máa mú sìgá rẹ̀ nú àwẹ̀ sìgá ọba àwẹ̀ jẹ́ kí ni kìyàsí wọn ní ṣe bí à ń fi túra so tùràrí tà ń fi hùn èdè pé irú ètà máa ń fi sínú ògúnná tí èéfín rẹ̀ tí ó àmà já mọ̀ gbọ́ adùn tùràrí wọ́n ní ṣe bí ó farajọ sìgá so nígbàtí ilé ò ti bà àwẹ̀ jẹ́ ilé iná ò lè bà àwẹ̀ jẹ́ nù àwọn náà ṣe kíyàsì so àwọn afá ni irú kíyàsì báyìí kódà in ti ń bẹ lórí ẹ̀pọ̀ torí pé wọn ò jọra wọn ìdí tí wọ́n fi jẹrọ ni wọ́n ni pé sìgá múmu ìdọ̀tí ni òórùn bú ní jáde nú ẹ̀ ṣùgbọ́n tùràrí òórùn dáadáa ni Ànábì sallallahu alaihi wasallam ó sì nífẹ̀ẹ́ òórùn tó dáa ìdínú tó fi pàwá ní tó fi gbà wá ní ìyànjú àti máa fi tùràrí sára ẹlẹ́ẹ̀kejì tí a bá pe gbogbo ọlọ́gbọ́n orí jọ ta ní ṣe mo mú tùràrí ṣe ọ̀rọ̀ náà ó ṣe dédé orí rẹ̀ kò ní ṣe dédé orí rẹ̀ torí pé kìí ṣe táàmù ni ṣùgbọ́n ṣìgá ń kọ́ múmù láàmú so èéfín ti ṣìgá a fi sí si orí ètè méjì ṣùgbọ́n èéfín ti tùràrí bẹ́ẹ̀ kọ́ so òun sì ni ó dìgbà tí a bá fà á sínú ká tó wá pín jáde bákan náà ni pé tùràrí ò ní palára ṣùgbọ́n sì gan kọ́ ń pàyàn lára so ìdínú tó fi sọ pé kìyàsí yun kìyàsí tí kò jọra wọn ní pẹ́ẹ̀pẹ́ bákan náà ah, àdísí àdí àǹfààní pé ó tọ́ ṣẹ̀ríà ká gba àwẹ̀ fún ẹni tí ó kú tí ó rí àwẹ̀ rẹ̀ gbà yálà àwẹ̀ náà ó ṣèlérí ni yálà àwẹ̀ náà udhiri kan ni ò tí ní àsìkò Ramadan ọ wá wà lórí udhiri náà títí Ramadan fi tán nígbàtí Ramadan wá tán ó lálàáfíà kó tó wá di pé yọ́ gba ààwẹ̀ yẹn ọlọ́mbà mú ẹ̀mí ẹ̀ lọ níbi àbàgbà àbíká ṣe fún àbí ó ti ẹ̀wà ní ọdúrí yẹn nípa Ramadan kò lè gbààwẹ̀ Ramadan wá tán ó wà nínú àìlálàáfíà náà lọ́wọ́ kú àwọn afáàmì ni kò sí nǹkan lórí ẹ̀ àwọn afáàmì ni a tún ṣe ìtààmù fún wọn ṣùgbọ́n àwọn tó wá ní kò sí nǹkan kan lórí ẹ̀ ní ó jẹ àwọn alágbára jù torí pé lásìkò náà òun o ààwẹ̀ gbígbà ti bọ́ lọ́rùn ẹ̀ àyàfi tó bá gẹ́gẹ́ bí ẹni tí orí ẹ̀ yí àgbọ̀dọ̀ ní ó di dandan kó kírun bó ti ẹ̀ kírun ọ̀hún gan ọlọ́run ní ìgbà ṣùgbọ́n tó bá gbádùn tán sẹ́ẹ̀nì kọ́ san irun padà rárá torí pé lásìkò yẹn kìí ṣe mùkálàfẹ́ ni ó lè kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó tí Ramadan bá dé bá torí pé kò lè gba àwẹ̀ ọ̀hún so níbẹ̀ kìí ṣe mukallaf ọ wà nínú ààrẹ lálàáfíà yẹn náà lọ wá sí so kò pa dandan kí a ní odi dandan kó gba àwẹ̀ náà wallahu a'lam bákan náà ó ṣe pàtàkì ká máa dúó lórí nọ́sù ontariba ká má kọjá nọ́sù ẹni tí wọ́n bá sì kọjá rẹ̀ kọ́ mọ̀ pé dájúdájú ó wà nú àwọn ahl tí wọ́n lè ṣe analogy tí wọ́n lè ṣe kìyàs tí ó sì ṣe déédé tá sì rí ìdájọ́ mú jáde láìṣe àṣìṣe bákanáà wọ́n ní sísan àwẹ̀ yẹn kìí sọ̀rọ̀ àyàn lórí àwọn ọmọ kìí ṣe wájìb lórí wọn àti gbogbo ẹni tí ó bàbá san tabarru ni gẹ́gẹ́ bí èyàn búnyàn ní nǹkan ẹ̀bùn lásán ni torí pé ọjẹ́ gbèsè kò pa dandan kí n bọ́ san gbèsè ṣùgbọ́n tí mo bá san kí ni mo ṣe mo ṣe sádàkà ni bẹ́ẹ̀ náà ni ẹni tó san ààwẹ̀ fúnyàn kò dandan lórí ẹ̀ ṣùgbọ́n tó bá san ó ṣe sádàkà eléyìí ni àlàyé lórí àdífi abdullahi ibn abbas hadithi tó tẹ̀lé tí ó ní an sahal ibn sa'di as-sa'idi anna rasulullahi sallallahu alaihi wasallam qala la yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitra anab sallallahu alaihi wasallam sọ pé àwọn èèyàn ò ní gbò wọ́n ma wà lórí oore lópin ìgbà tí wọ́n bá ti máa ń tètè tó máa máa máa tètè sínú ní tó bá gbá àwẹ̀ wọn à ní gbò wọ́n máa wà lórí oore lópin ìgbà tí wọ́n bá ń tètè ń túnu àkọ́kọ́ náà nínú tíra umdatul ahkam nínú àwọn nusakh ó ní wàtò copies torí pé àwọn tíra yìí ẹni ọ̀tẹ̀ kò sí lásìkò pọ̀ tí wọ́n ń tẹ tí wọ́n ń píríntì ìwé so àsìkò tí wọ́n ń kọ lórí pépà lọ́wà so wọ́n ń dà akọ ni so nínú dídàkọ yẹn àwọn kan wọ́n fi kún bóyá o lè wà ní àwọn nusaf míì tí ń bẹ wípé wà á kìrú wípé ẹ̀yí yára ṣe sòhó ṣùgbọ́n nú sahihain Bukhari àti Muslim kò sí ń bẹ̀ kò sí àlékún yìí nínú Bukhari àti Muslim ẹni ó sì ṣe tíra ó ṣe muttafaqun alayhi ni lórí Bukhari àti Muslim àfikún ìwà akhiru sòhó kò sí nú àti Muslim bákan náà àwọn àfáà ní kò tiẹ̀ sínú kútùbù síta èyí ni pé Abu Dawud àti at-Tirmidhi an-Nasa'i àti Ibn Majah àti Sahihu Bukhari àti Muslim wọ́n ní àìfikún dọ̀ífà ọlẹ̀ wọ́n ní ó dájú pé nínú àfikún àwọn nusakh ni àwọn tó máa ń kọ tó máa ń datíra kọ ọ̀pọ̀ wọn iṣẹ́ ni wọ́n ń ṣe wọ́n bá sì ti kọ́ iye tán bá kọ ní fún wọn lówó rẹ̀ so ẹlòmí ọmọ yára àti kọ́ tó kọ́kọ́ sódà tó wá fi fún ní owó tọ́kọ́ so àwọn míì sì ní kíkọ náà ni wọ́n mọ̀ bẹ̀ tí wọ́n ká kéwú eléyìí hàn níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tán ń wọ́ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn mistake wọ́n máa ń wà ń bẹ̀ tí ẹ bá ti ṣe tó mọ Arabic kò ní mà òun náà kà gẹ́gẹ́ bí wọ́n ti wọ́ ni ṣùgbọ́n mistake ni kìí ṣe bẹ́ẹ̀ lómi ìsìn ni ó lè tú ó jẹ́ kí ìtumọ̀ kó change so eléyìí gẹ́gẹ́ bí ó ṣe rínú ṣùgbọ́n ọ̀rọ̀ pé ká lọ suhur lára hadithi tó wà authentic ń bẹ̀rẹ̀ ń bẹ̀ nínú ẹ̀ ni ọ̀rọ̀ anẹ́bìsà sallam tó ní inna ma'ashara al'ambiya umirna bi thalathin bi ta'jil al-fitr wa ta'khir as-suhur wa wad'u al-yadi al-yumna ala al-yadi al-yusra fi as-salah eléyìí hadisi sahihun ni anẹ́bìsà sallam ní àwa ìjọ anẹ́bì ọlọ́run wọ́n pa wá láṣẹ fún lórí àwọn nǹkankan mẹ́ta ta'jil alfitr ká yára sínú wa ta'khir as-suhur ká lọ́ra láti jẹ sààrì wa wad'u al-yadi al-yumna 'ala al-yusra fi salat ká gbé ọwọ́ ọ̀tún wa ọwọ́ òsì wa nùrùn mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run pa wá láṣẹ rẹ̀ ìdínú tó fi pé ní súnnà àwọn ànábì Ọlọ́run so eléyìí ti tó wa èyí tí wọ́n fi kún kò sí tọ́ka wa pẹ̀lú ẹ̀ wallahu alam kí ni ma hiya al-illa fi ta'jil al-iftar kí ni ọgbọ́n tí ń bẹ́ ń bi kátètè túnu àkọ́kọ́ nínú ọgbọ́n tó wà ń bẹ àwọn àfáà ní mukhalafati yahud káfi dá ààwẹ̀ tiwa yàtọ̀ ti àwọn yahud torí pé àwọn yahudu wọn tètè sínú ó wánú àdísì anẹ́bísà ọ̀sánlẹ̀m ló ní la yazalu dínú zahiran ma ajjala an-nasu al-fitra inna al-yahuda wan-nasara yu'akhkharun yu'akhirun anẹ́bísà ọ̀sánlẹ̀m ní ẹ̀sìn òní gbò kò ní yẹ̀ yọ́ wà lórí gẹ́gẹ́ ti fi sílẹ̀ fún wa bákan náà ẹ̀sìn wọn máa borí lópin ìgbà tó bá di pé àwọn èèyàn wọ́n máa tètè túnu wọn ní dàbí yahud àti nasara torí àwọn ètètè túnu ẹni ọba láwọn christian lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá gbáwẹ̀ a mọ̀ pé kìí ṣe ìgbà tó rùn bá wọ̀ làwọn ń túnu ó di lálẹ́ torí pé alẹ́ tí wọ́n ètí tó ń gbà tí oòrùn wọ̀ ìbẹ̀rẹ̀ alẹ́ ó sì ní ìgbà tí oòrùn bá wọ̀ nínú riwaya mi la yazalu an-nasu bi khair àwọn èèyàn onígbò wọ́n wà lórí oore ma ajjalu al-fitra lópin ìgbà tó bá ti ń yára túnú fa innal yahuda yu'akhirun àwọn yahud àwọn a máa lọ́ra túnú ti wọn so ọ̀kan nínú hikma tí ń bẹ ká túnú ni wat-tamyiz suhur qawluhu فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أقلة الصعب بكنا jíjẹ sàárì òun náà láti dá ààwẹ̀ tí wá yàtọ̀ sí àwọn yahuda àti nasara ni torí pé àwọn ìjẹ sàárì so anẹ́bsà sálẹ̀ ní ìyàtọ̀ tí ń bẹ láàrin ààwẹ̀ tí wá àti tí wọ́n òun ni pé àwa máa jẹ sàárì àwọn ìjẹ sàárì so ele ni hikma tí ń bẹ níbi ká tètè túnu àbí ká jẹ sàárì wọ́n ní ohun tó dájú ó ní ká yára túnu kódà bá rí dẹ́bí inú káàmọ́ ma dúó de ó dìgbà di dandan láàfi ká rí dẹ́bí inú kódà bọ́ yẹ kó mi láàrí kámú torí àdísí wá láti ọ̀dọ̀ Anas radiyallahu anhu صلى صلاة المغرب حتى يفطر ولو على شربة من ماء ipe mi ò rí Ànábì sallallahu alaihi wasallam rí kó gbààwẹ̀ kó wá kírun magrib síwájú kó tó túnú ó dìgbà tí Ànábì sallallahu alaihi wasallam bá túnú náà kó dàbọ̀ jẹ́ pé omi ni ó kàn rọra mu bákan náà wá láti Anas radiyallahu anhu oni kana nabi sallallahu alaihi wasallam yuftiru ala rutubati qabla an yusalli anabi sallam a máa túnu lórí àwọn débínù síwájú kó tó kírun maghrib fa in lam yakun rutubatun fatamarat tí ó bá sí débínù rutub rutub yẹn ó ní fresh one fresh tí ó bá wá sí fatamarat wọ́n wá èyí tó ti jiná dáadáa yẹn irú ìtawà ríra ń bí so anẹ́bisa asálàmà máa fi túnu fa in lam yakun tamaratun hasa hasawatin min ma'i tí ó bá wá sí anábi ó mu omi síwájú kó tó kí magrib bákanáà hadith wá láti ọ̀dọ̀ sáàd ọmọ sáàd èyí tó gba hadith wá ó ní la ummati ala sunnati ma bí fitriha an-nujum wípé àwọn àlúmọ̀ mi wọn ò ní gbò wọ́n wà lórí súnnà mi lópin ìgbà tí wọ́n bá máa dúró de ìràwọ̀ kọ́ yọ kó tó di pé wọ́n túnú ìràwọ̀ sì máa yọ nígbà o lálẹ́ ni kìí ṣe ọ̀sán qala wa kana an-nabiyyu sallallahu alaihi wasallam idha àmọ́dábí àsọ́lọ́lọ́ àṣọ́lá a máa pa ẹnìkan láṣẹ ipé kó gun òkè tó bá ga so that èyàn lè wà níbi tí tó jẹ kòtòkò ní tètè rí pé oòrùn ti wọ̀ àrẹ́bí a máa ní kíyàn ó gun ààyè tó ga yọ́ wà wà bẹ́ẹ̀ wọ́n máa bi léèrè pé sóòrùn ti wọ̀ sóòrùn ti wọ̀ tó bá ti ní oòrùn wọ̀ òǹkàlùkọ́ kan túnú ni fáyìdà kọ́lá kọ́bàtì shams tó bá ti sọ pé òun wọ́ aftọ̀rọ̀ ànábì ó túnú so ilé fi hàn níbi tí ànábì sàásẹ́lẹ̀m tó mú yíyára túnú ní pàtàkì dé pé wọ́n máa employ ẹnìkan tí wọ́n máa wo bọ́yá òun ti wọ̀ bákanáà nínú àdísì ó fi hàn pé kágbá súnnà ànábì sallallahu mú sábàbí oríire ni torí pé anẹ́bísà sálà ni àwọn àlúmà mi ò ní gbò wọ́n wà lórí oore lópin ìgbà tí wọ́n bá ti ń ṣe tí anẹ́bísà sálàm tó ń ṣe so ó wà nù òye àti àgbọ́yé ẹ̀sìn kẹ́yìn ó tètè máa túnu torí páwọn míì wọ́n bá ń túnu gan àwọn tí ẹ̀yọ́ mọ̀ fatẹ̀síwá rẹ̀ ni yọ́ ma fa tẹ̀síbá rẹ̀ nígbà wọn bá kí mọ́gíríbì tán tó bá yan náfílà tán ìgbà náà ni ó sẹ̀sẹ̀ wà tún eléyìí mukhalafa ni kò sí tó mú àwẹ̀ rẹ̀ o kò sì ṣe kò ṣe àmín àkọgbẹ́sẹ̀ ṣùgbọ́n kò ṣe súnnà Nabi sallallahu alaihi àtíyà ah, àti masruk wọ́n lọ sọ́dọ̀ aisha ìyàwó anabi sallallahu alaihi wasallam radiyallahu anha wọ́n a sọ pé ya ummal mu'minin ìwọ ìyá mu'mini rọjùlẹ́ni min ashabi muhammadin sallallahu alaihi wasallam a fẹ́ ṣe bèèrè ni lórí àwọn méjì kan nínú sàábí anabi sallallahu alaihi wasallam أحدهما يعجل الإفطار ويعجل الصلاة أكنوا أما تتسن أسما تتكر والآخر يؤخر الإفطار ويؤخر الصلاة ألاك جنوا أما لو ìsínú lára a sì tún máa lọ ìrun lára èyí ni pé tóòrùn bá ti wọ̀ kò ní tètè kírun ó dìgbà tí wọ́n bá rí àrídájú àwọn tí wọ́n máa ń ṣe ìhìyàtì ní pé rigakẹ́fì ya fi máa gàn ní so ó dìgbà táwọn bá rí dájú pé ilẹ̀ ti sú òun sẹ́sẹ̀ wọ́n gbà náà nù qalat ayyuhuma alladhi yu'ajjilu al-iftar tí sì máa ń tètè ń kírun nù wọn ó ní labá sọ pé abdullahi ibn mas'ud ni aisha radiyallahu anha ló bá sọ pé kadhalika kana yasna'u rasulullahi sallallahu alaihi wasallam bana bi gama sai sinu kò bèèrè ẹlẹ́ẹ̀kejì ohun kò pa wọ́n pa pé tàlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbàtí wọ́n ti sọ ẹni tí máa ń tètè ń túnu tí sì máa ń tètè ń kírun ó ní eléhùn gangan ni jánàbí sàásánlẹ̀ máa ṣe nínú riwaya mi láti ọ̀dọ̀ abdullahi ibn abi aufa ọlọ́ọ̀bá kó yọnu sí wọ́n ní sírnà ma'a rasulillahi sallallahu alaihi wasallam wa huwa sa'im arọ ìrìn àjò kan pẹ̀lú ànẹ́bí sàásánlẹ̀ tánàbí ń gbáwẹ̀ falamma gharibati shams nígbàtí òun wọ̀ qala inzil fa'ajdah lana sọ̀kalẹ̀ yára prepare tí a fi tí ká fi sínú aljada ó ní nǹkankan tó máa ń ṣe pẹ̀lú pẹ̀lú dekik gàrí láti wheat àti barley wọ́n á pa wọ́n pọ̀ wọ́n púpọ̀ wọ́n púpọ̀ àwọn náà ní irú tí àwọn haúsá máa ń lò tí ó tó ní ẹnu báyìí ó ní wọ́n fi púpọ̀ tí ó wà dìbí milk anẹ́sà sádàmù a máa láìkẹ̀ láti fi sínú qala rasulullahi sallallahu alaihi wasallam so arákùnrin ẹgbà tánà ibsa sallam ni ó yá sọ̀kalẹ̀ tètè bá wa ṣe ìntàmù ọlọ́wà sọ pé ah ilẹ̀ ìmọ̀ tí ìsú àṣìwà nínú ọ̀run anẹ́bsa sallam tún sọ fún lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta lọ́wà sẹ́sẹ̀ wà sọ̀kalẹ̀ thumma qala idha ra'aytumul layla aqbala min hahuna fọkọ̀dì aftara sa'im lànàbísà sọ́nà wọ́n sọ fún lọ́wọ́ sọ fún pé tẹ́ bá ti rí pé alẹ́ ó ti yẹ́yìn padà láti bí ó ti ẹni eh, pé alẹ́ ó ti yẹ́yìn padà láti eh, ibùyọ oòrùn ọ̀sán sì ti yẹ́yìn padà láti ibùwọ̀ oòrùn so àsìkò ìtúni tuntun so níbi a ní ìdààmú pẹ̀lú àwọn yellow light tó máa ń kù lẹ́yìn ìgbà tí oòrùn bá wọ̀ lópin ìgbà tí kúrùsì yẹn ẹni pé round yẹn tó bá ti wọ̀ oòrùn wọ̀ nìyẹn bẹ̀tà àwọn tó kù nípa àwọn light tó máa ń kù lẹ́yìn ìgbà tí oòrùn bá wọ̀ yẹn a gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ torí pé òun ò sí nú oòrùn so light yẹn òun gan ni ìpálù lẹ́yìn wà ìdìbàrú an imáàmù náwàwí rahimahullah ó ní nínú àdísì jawazu as-sawmu fi safar àdísì fi hàn pé kò sáburú kágbàwẹ̀ tí a bá wà nínú ìrìn àjò àti sọ ọ̀rọ̀ ilé ìsíwájú وتفضيله على الفطر لمن لا تلحقه بالصوم مشقة ظاهرة pẹ̀lú pé ká fún lọ́lá lórí ká má gbà fún ẹni tí àwẹ̀yìn ò lè jẹ́ ìpalára fún bákan náà nínú rẹ̀ bayanu inkidọ́ ìsọ́n bí mujarradi ghurubi shams ó fi hàn pé àsìkò àwẹ̀ ti tán lópin ìgbà tí oòrùn bá ti wọ̀ wastihbabu ta'jil al-fitr àti pé afẹ́ká tètè túnu wa tadhkiri ma yukhafu an yakuna nasiyahu kò sáburú kí ọmọ akẹ́kọ̀ọ́ kọ́rán àfà létí ní tí ń bẹ̀rù pé ó lè jẹ́ àṣìṣe fún àfà so kì í sáburú ni kí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ó ní àfà ó pé masala ni wọ́n pé ọkọ̀ fẹ́ ṣe déédé ẹjẹ́ àtúnwò kò sáburú torí ó sèvù àfà rẹ̀ ni so nígbàtí sàábí anẹ́bìsà àṣẹ́lẹ̀ tí ó bá sọ fánàbí pé àà ẹja lọ́ra díẹ̀ ó dàbí pé oòrùn ètí ìwọ̀dì sí tánàbí sì gbàlẹ̀ fún lẹ́nu ní àsìkò díẹ̀ kúmọ́ anẹ́bì tó ní ọya ó ní àà ó pé oòrùn ètí ìwọ̀ so a fi gbà lẹ́yìn ìgbà tó wá sọ pé oòrùn ti wọ̀ ní ìsìn ìgbà yẹn ló wá ṣẹ̀ṣẹ̀ wá so anẹ́bì ọ̀já gbé mọ́ pé ah mo ní kọ́ lọ kọ́ lọ ṣe ń fún wa so anẹ́bì gbọ́rọ̀ sí lẹ́nu so eléyìí náà ó fi hàn pé tí ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ta àáfàá kì í sàbúrú so kì í sì ṣe nǹkan kan tó jẹ́ bí àléébù pẹ́ẹ̀pẹ́ torí pé a lè mọ̀ okun ni mà gẹ́gẹ́ bí àwọn kan máa ti sọ àfún ní àsìkò ti fàsìkò àwá so lórí àdífì láti gbò èyí tá ṣe tó ṣe déédé ọlọ́nkún fún aládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kó forí jìn so ọlọ́run kó fún àwa àti àwọn àfáà tí wọ́n ní ìjókòó ní ládá papọ̀ wassalamu alaikum warahmatullah ìbéèrè bá ń bẹ kí yẹ́ ṣe insha Allah ta'ala wa alaikum warahmatullah ní tó ti pẹ́ bákan náà àìgbédè atúmọ̀dá ẹlòmí ìlàmù tí mo bá ní láti rókó láti bí síbẹ̀wọ̀n so tọ́ bá ilé dúró mẹ́wọ̀n ti rókó débi tí mo ní òde tọ́ bá wá ní ó di dandan kó mú gbogbo ẹ̀ papọ̀ àti páséèjì ìwọ ló ṣùgbọ́n tọ́ bá ilé débi tí mo wí ìlà lọ débí o ti débí tí mo ní ọlọ àìbẹ̀ẹ̀kọ́ ni eléyìí ló mú ìyapa ẹnu tí wọ́n mú wá pé ó ti di wájì ilẹ̀ mirfaq ẹni pé ká mú mirfaq wọ inú ìlà so irú àwọn ìtìláf báyìí ó pọ̀ lórí àwọn masáìlì tó pọ̀ ṣùgbọ́n wà àti musiyama ilẹ̀ lẹ́yìn alẹ́yìnlú lébò ló ti bẹ̀rẹ̀ níbo lọ̀sán ti tán ibi ọ̀sán bá ti tán ibẹ̀lẹ̀ lálẹ́ ti bẹ̀rẹ̀ àìbẹ́ ẹ̀kọ́ ni eléyìí ni ìdámú rò pé a ṣe ìtìfàkùn bí níbi ọ̀sán bá ti tán ibẹ̀ lálẹ́ ti bẹ̀rẹ̀ níbo lọ̀sán ti tán nàám tó rùn bá ti wà jẹ́ pé alẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ that is all ó ti parí àti mú àsìyá mẹ́ ìlàlẹ̀ dé alẹ́ ọlọ́run ní inú alẹ́ abọ́lọ̀ sọ pé inú alẹ́ ni ìlàlẹ̀ dé alẹ́ so tí bá ní lọ́sàn kó dúó ń bi ilé òun ọwá dìbò ó dìgbà tó bá wọnú ilé kó tó dìbò dúó àbí tó bá dúó lójú ọ̀nà á lọ òdó bi ilé <laughs> àbẹ́ ẹ̀kọ́ ni so bó ti wá bó ti rí nìyẹn الله أعلم عليك السلام Allahu musta'an wọ́n tí a bá wo hadith tó ní tí ọ̀sán tó bá ti yẹ́yìn padà tí alẹ́ tó dojúkọ wá ẹni tí ń gbààwẹ̀ ti túnú àwọn afáà ní kí ni túnmọ̀ ẹni tí ń gbààwẹ̀ ti túnú àwọn kan ní àṣẹ ni èyí ni pé ẹtúnú àwọn kan ní àṣẹ kọ́ èyí ni pé gbogbo ẹni tí ń gbààwẹ̀ pátá ó ti túnú nìyẹn ó jẹ́ nǹkan kan o kò jẹ́ nǹkan kan o ó ti wà nídàjọ́ ẹni tí ó ti túnú so ilé ló mú masala wisol wà kéyàn ó kọ̀ntínú àwẹ̀ kọ́ mọ́ túnú kọ́ kọ̀ntínú àwẹ̀ gẹ́gẹ́ bẹ́ àti wákà níwájú so náà nísìn ẹni tí àsìkò àwòrán bá ti wọ̀ gbogbo ń kálùkù ti túnú nìyẹn ó jẹ nǹkan o kò jẹ nǹkan o ó ti wà ní ìdájọ́ ẹni tí ó ti túnu so in tó bí fi túnu kò ní í ṣe ààwẹ̀ rẹ̀ mọ́ so ó fi èéfín túnu olówù so níbi ìdájọ́ èéfín tó fà ọ̀tọ̀ ìdájọ́ ààwẹ̀ rẹ̀ ọ̀tọ̀ wallahu alam na'am alaikum salam na'am eh gbogbo ẹ̀ pátá ló wà nínú ẹ̀ gbogbo ẹ̀ pátá ló wà nínú téèyàn lè fi kírun téèyàn lè fi túnu àti dẹ́bínú àtómíun àti wọ́támẹ́lọ àtọ́sán gbogbo tó bá wùyàn èèyàn lè lò láti fi tínú kò sáburú tí a tó kàn wùwá láti máa ṣe ni pé nígbà tó pé sẹ́lẹ̀m a máa jẹ dẹ́bínù olódémúlọ́mọ́ ń jẹ ìdínú táwa fi ń lo dẹ́bínù àwọn tí wọ́n bá ní dẹ́bínù nǹkan ìlú tí ò sí àwa igan èyí tó ń kó wá fún àákàn ń jẹ ní arọ́jú <laughs> torí pé ọ̀pọ̀lọpọ̀ ọdún rẹ̀ pẹ̀lú dọ̀tí lájẹ́ Allahu musta'an so àwọn tí wọ́n bá ní dẹ́bínú nǹkan wọ́n tàtù ní tó gbóntá bá ní náà láti túnú now. láwọ̀ alẹ́ wa alaikum salaam wa rahmatullah náà àkọ́kọ́ náà ni pé gbogbo òun pátá kò sí ìta máa ń pè tá a sì gbé òun immediately after rẹ̀ tí ẹ mọ́mọ́ grip kò sí ètò pé a pèrún a wà wọ́sọ̀lá rẹ̀ pẹ̀lú gbígbèrún anábì ni bẹ́yìnà àdánẹ́ni asọ̀lá láàrin àdán méjì ìrún bẹ so àdán alákọ̀ọ́kọ́ ni ìrún pípẹ́ àdán ẹlẹ́kẹjọ ni ìkọ́mà so láàrin wọn ìrun bẹ̀ ní pé náfílà so àsìkò tí ó tó láti yan náfílà ó yẹ ká fílẹ̀ kódà kó jẹ́ àsìkò magrib ni a gbọ́ pé àwọn sàábẹ̀ anẹ́bsà sálà lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀tàn ó ń kálùkù ma ń yára láti mú òpó tí ó ti yan náfílà síwájú kún tó kí magrib eléyìí fi pé ó ní àsìkò tí wọ́n ń fi ilẹ̀ débi pé wọ́n tún lè ráyè àti yanáfílà bet in tó bí eléyìí ni pé wọ́n ní magrib ò lásìkò méjì magrib sì ní àsìkò méjì torí pé láti ìbẹ̀rẹ̀ ìwọ̀ oòrùn ibẹ̀ kọ́ láti kí ìṣà àbẹ́ẹ̀kọ́ ni ó ní àsìkò ìṣà àsìkò ìgbà tí ìṣà bá tó kí ìgbà náà ni àsìkò magrib lọ so àsìkò tí ìṣà ìbá tó kí àsìkò yẹn gan ni magrib tó ó lọ so automatically tí wọ́n bá pèrún tán ó dáa jù kí wọ́n ra fún àwọn èèyàn ní àsìkò díẹ̀ ó pápá jùlọ lásìkò ààwẹ̀ láti rọ àjẹ àwọn nǹkan tó jẹ́ bí dẹ́bínú àbómi náà wọ́n bá mú náà Allahu alam wa alaikum salaam Imam Malik tíra kan láàmọ̀ pé Imam Mali kọ tómi ìbá wà kò dọ́dọ̀ wà torí pé ọ̀pọ̀lọpọ̀ làwọn tíra tí àwọn àfá akọtọ́lọ́run jẹ́ kí ó lọ jìnà bẹ̀t tíra tí Imam Mali kọ kí ló wà nú ẹ̀yàn sẹ́ẹ̀mọ́ Muwatta Imam Mali, kí ló wà nú ẹ̀ gbogbo ẹ̀ pátá hadith ni àwọn tí kìí ṣe hadith nù wọn ó ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ sahaba àbí àwọn tàbíì tó wà ní tíra imam malik ni so imam malik kò gbogbo àwọn àdísì tánkà ìpátá gbogbo ẹ̀lọ́wà ní tíra imam malik so báwo ni ń ṣe wá kọ tíra tí ń sì gbá tí mo kọ gbọ́ kò tọ́ka fi rú ẹ̀ lọ imam malik pẹ́ẹ̀pẹ́ so ìdínú tó fi jẹ́ pé madhab ọ̀tọ̀ imam malik ọ̀tọ̀ torí pé madhab àwọn tó kọ òsúlù madhab yẹn kìí ṣe imam malik kódà kìí ṣe àwọn tó gba ìmọ̀ látẹnu imam malik kìí ṣe àwọn tó gba ìmọ̀ látẹnu ẹ̀ àwọn tó ń tẹ̀lé àwọn àfá àwọn àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá jókòó wọ́n ń òsúlù madhahib so that is why tó jẹ́ pé ọ̀pọ̀ ọgbà fatwa madhab àmà yàtọ̀ ń gbà mí sí ti imam kìí ṣe imam malik nìkan tí imam shafi'i imam shafi'i gan tiẹ̀ ní alqadim àti alhadith bẹ́ẹ̀ náà ni ó ṣe wá láti ọ̀dọ̀ imam ahmed tẹ́bọ̀ in tí àwọn àfá àwọn àwọn àfá madhaba in táwọn dúró lé lórí bẹ̀tí tí imam malik tó ṣe fatuwa lórí ẹ̀ so ó gbóyẹn kìí ṣe nǹkan tuntun àtọ́lù so káwá ní wọ́n bèèzẹ̀ lórí madhaba imam malik ni kò dájú kò dájú wallahu alam naam tọ́ alhamdulillah wassalatu wassalamu ala nabiyina muhammad afwan da adakun ẹmọ́ binu ó sì pàtàkì